àṣálẹ́ yìí àárọ̀ yìí bàbá náà agbára ńlá jẹ́ orúkọ rẹ̀ kó di mímọ̀ a ó sì gbé ọ̀gá a ó yan ológo láì lórúkọ Jésù Kristi olúwa tó lè gbà láwa àmín àwọn náà jẹ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Jésù láàárọ̀ yìí ẹ ká yìn gbé Ọlọ́run ga ẹ ká fún ohun tó ń ṣe let's begin to exalt him let's magnify him ẹ ká dúpẹ́ orí ọlọ́run ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ rẹ̀ nínú ayé wa yìí let's begin to appreciate him olówó ṣeun ẹ ká dúpẹ́ lọ́wọ́ jésù fún orí ọ̀fẹ́ ńlá fún àánú ọlọ́run let's exalt him for what the lord will do in our life ẹ ká dúpẹ́ fún òtútù ṣe ẹ ń bá mọ́ nírò mọ̀ pẹ́ dùn fẹ́ ká ronú jinlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ ìfẹ́ ká ronú jinlẹ̀ ẹ ká fi ohun tá tọ́lọ́run ò ti ṣe yẹn sílẹ̀ ẹ ká dúpẹ́ ohun tó ti ṣe yẹn let's begin to thank him for all that he has done mo nígbà pé ilé tí ò ti ṣe yẹn òun náà ni ó parí rẹ̀ let's begin to thank him for that grace of his love ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ Jésù ṣe wà láàánú mi mà ṣe olórí ọ̀fẹ́ ò ṣe o Jésù ṣe Jésù ṣe. Jésù ṣe olùgbàlà ló máa ṣe o olùgbàlà á yàn ọ́ Jésù ṣe o Jésù á yàn ọ́ fúrí ọ̀fẹ́ agbẹ́fọwọ́ agbára ńlá agbẹ́fọwọ́ òwòsàn ẹ̀wọ̀ lọ́run let's exalt him let's worship him let's give that praise to him ẹ̀ka dùpẹ̀ orí ńlá let's exalt him for this moment in our life ẹ ká dúpẹ́ fọwọ́ ìyanu rẹ̀ sẹ́ ọwọ́ agbára rẹ̀ èyí tó fi kàn wá gbogbo orí ọ̀fẹ́ ọwọ́ àánú tá a rí gbà lọ́wọ́ ọlọ́run yìí olùgbà ló ṣó ẹni máa ń sọ́lẹ̀ oṣù ẹni máa ń sọ́lẹ̀ àyàn ẹni máa ń sọ́lẹ̀ àgbẹ̀ ọ̀gá ẹni máa ń sọ́lẹ̀ àfọ̀pọ̀fọ̀ we thank you o God we worship you o God. We honor you, God. We praise you, God. Lópin orí Ọlọ́run, wẹ́ fún iṣẹ́ ìyanu rẹ̀. Olùgbà ló ṣe o. Àwa yìn ọ́, àwa yìn ọ́, àwa gbé ọ ga, àwa fọpẹ́ fún ọ. Let's exalt him, let's magnify the Lord. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù yìí, Jésù onítọ́jú wa, Jésù olórí ọ̀fẹ́. Thank him for what He has planned to do. Ẹ dúpẹ́ ohun tó pinnu láti ṣe. Let's exalt Him. Let's worship Him. Fún tó pinnu tó ṣe lọ́wọ́lọ́wọ́. Let's give that praise to Him. Ọlọ́run alààyè mo yọ̀ ọ́. Ọlọ́run alààyè mo gbé ọ̀gá. Ọlọ́run alààyè mo fọpẹ́ fọ́. Ọlọ́run alààyè mo yàn ọ́ Wọ́n tó jẹ́ agbára fún ayé wa. Wọ́n tó jẹ́ bí sáde ògo fún ayé wa. Wọ́n tó jẹ́ bí sáde ẹwà fún ayé wa. We thank you. And Ayan, Agbioga. We honor you. We exalt you. We magnify you. Adúpẹ́ orí rẹ Somebody thank him. Lift your voice and bless him. Gbé ohùn rẹ sókè yìí. Jésù ṣó. Jésù ṣó. Somebody exalt the Lord. Ẹnìkan gbé ohùn rẹ sókè yìí. Somebody worship Jehovah God. Ẹnìkan dúpẹ́ lọ́wọ́ rẹ kó yìí. Thank Him for the plan of Him. Ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ rẹ̀. Thank Him for the love of God. Ẹ ká dúpẹ́ fún àǹfààní rẹ̀ inú ayé wa. Somebody exalt Him. Ẹnìkan gbóhùn rẹ sókè. Ní Ọlọ́run yìí, we are here to thank you. Àwa gbé ọ̀gá ni bàbá. We are here to worship you. Àwa fọpẹ́ fún ọ ní. We are here to praise your name. Àwa dúpẹ́ lọ́wọ́ rẹ ní. We are here to thank you for what you are doing àwa dúpẹ́ fún tó ń ṣe we are here to lift our voice before you because you are good you are kind That you are good you are kind we all know your name o God a gbé orúkọ rẹ ga ní bàbá that name o God a gbé orúkọ rẹ a fìyìn fún ọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí olùgbàlà mọ̀ ṣe olùgbàlà yàn ọ́ thank you we worship you dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fẹ̀mí ìmoore hàn sí ọlọ́run yìí show your grateful heart to him ẹ ká fẹ̀mí ìmoore hàn sí ọlọ́run let's show our grateful heart to God ẹ ká fẹ̀mí ìmoore hàn sí ọlọ́run yìí let's show our grateful heart to the Lord ẹ ká fẹ̀mí ìmoore hàn sí ọlọ́run fún oore ńlá tó ṣe fún oore kọ̀bìtìkọ̀bìtì we thank you for that grace of love We thank you for the grace of your spirit. I know for your ọ̀fẹ́ I know yàn fún àǹfààní rẹ. thank you. Somebody appreciate him. Ẹ ká gbé Alone, ga lọ́wọ́lọ́wọ́ nínú ayé rẹ lọ́wọ́lọ́wọ́. Ẹ ká gbé Ọlọ́run ga fún ohun tí ó parí pápátá. Ẹ ká gbé Ọlọ́run ga. Thank him. Ẹ ká júbà rẹ̀ sẹ́. Lord, we thank you. Ọlọ́run wa gbé ọ ga. Lord, we honor you ọlọ́run ayé we thank you dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí fẹ̀mí ìmúre ọ̀sẹ́ show that grateful heart to him ẹ ká dúpẹ́ lọ́wọ́ orí ohun tó ń ṣe lọ́wọ́ ohun tí ó parí inú ayé wa we all know your name somebody thank him dúpẹ́ fún àǹfààní yìí ọlọ́run mi ò mọ̀ ṣe ọlọ́run mi ò mọ̀ ṣe thank him dúpẹ́ orí gbogbo dúpẹ́ orí gbogbo ọlọ́run á dúpẹ́ oore gbogbo ọlọ́run á dúpẹ́ oore gbogbo ọlọ́run á yàn ọ́ fún oore ọ̀fẹ́ gbogbo ọlọ́run á yàn ọ́ jésù ṣe jésù ṣe jésù ṣe jésù ṣe olùgbà ló ṣe bàbá ó ṣe ó ṣe oore rẹ ló orí mi o èmi ò jẹ́ gbàgbé rẹ o màmá ṣe o bàbá. dúpẹ́ orí ńlá thank him for the love of God ẹ ká dúpẹ́ fún àǹfààní yìí àǹfààní ńlá tí ọlọ́run fún wa orí ọ̀fẹ́ ńlá tá rí gbà lọ́wọ́ rẹ̀ let's eh, appreciate him give that out of times given to him ẹ ká fẹ̀mí ìmoore ńlá yẹn hàn sí ọlọ́run ẹ ká fẹ̀mí ìmoore hàn sí olódùmarè o ṣé bàbá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ jésù yìí jésù mo yàn ọ́ jésù mo yàn ọ́ jésù mo yàn ọ́ jésù ṣé o ẹni bá mòore jésù kó gbéga olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀ ó gbójú wa lọ́wọ́ omijé ó bá wa fọ́pọ́ sí i ó di ibojì olúwa ṣeun o ń bọ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀yìn ẹ̀ tún gbé ga bó ṣeun olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀ èṣù gbogbo ọ̀tá gbógun lórí ọmọ lórí ilé ní gbogbo ọ̀nà sẹ́ olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀ ó bá wa ṣẹ́gun ó fún wa ní iyì ó fún wa ní àǹfààní ńlá ó ó gbójú wa lọ́wọ́ omijé ó bá wa fá pósí ó di ìgbòjì bàbá mo ní olúwa ṣe wò ó ẹ̀yìn ẹ̀túgbè ga mo ṣeun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí bá a sọ pé ọlọ́run ò ṣètò bá sọ pé ọlọ́run ò ṣe tó bá sọ pé ọlọ́run ò ṣe tó abàmó rẹ̀kẹ́ nínú ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ó yọ ọ́ lọ́wọ́ ìdẹ́kun òkùnkùn ó fún ọ ní ọ̀rọ̀ sọ láyé ó sọ ọ́ dènìyàn kò jẹ́ kójú tì ọ́ ọlọ́run ṣe nínú ayé rẹ o ó ṣe ó ṣe ó ṣe ó ṣe ó ṣe lórí ilé ó ṣeun lórí ẹbí olúwa ṣeun o ẹ̀yin ẹtúgbèga ó ṣeun. You are the reason that I am standing. Olódùmarè you are the mo. Ìwọ ni bí agbára bí ìsádi. That's the reason that I am singing. You are the moon, ìwọ lálágbára ńlá lórí ayé wa bàbá You are the oya oya ojú bẹ́ẹ̀ lọ o. You are, you are, you are the moon. You are, you are, you are. You are. tóbi jù olóore ọ̀fẹ́ ìwà ìwà oṣó ìwà dàgbòṣà God dúpẹ́ fún oore ọ̀fẹ́ yìí Jésù Jésù mo máa dúpẹ́ o óyá óyá oṣù lóṣù rẹ̀. dúpẹ́ lọ́wọ́ Olódùmarè iṣẹ́ fún àǹfààní ńlá tó fún ayé ká dúpẹ́ lọ́wọ́ ohun tó ṣe inú ayé wa o o ṣe o ṣe o ṣe o ṣe o ṣe o ṣe o ṣe o ṣe o ṣe o ṣe o ṣe o ṣe we thank you I thank you ọ̀tá fẹ́ kó burú ju báyìí lọ ah ṣé pé lóore tí mò ń go through yìí lóore tí mò ń là kọjá yìí bẹ́ẹ̀ ni ọ̀tá fẹ́ kó ju bẹ́ẹ̀ lọ ọlọ́run ni ò jẹ́ bẹ́ẹ̀ ni ẹ wá wo ń dolú ẹ̀jẹ̀ fún mi o ẹ wá wo ohun tó lódùmarè mi ṣe. ẹ wá wo ohun tó lódùwà mi ṣe o bàbá o ẹ wá wo ohun tó lódùwà mi ṣe o. Ah! Èyí ló mú. How God. Somebody thank Him. Italy Makoprado Soto Lift your voice and bless Him. Mo dúpẹ́ mo I thank you God. Fún àǹfààní ńlá, fún we worship you. We honor you. Lift your voice and bless Him. Bí all Ọlọ́run ga fún tó ń Thank Him, lift your voice and worship Him. Exalt Him, exalt Him, exalt Him. Lift your voice and thank Him. La parosotolime shakayaba. Thank Him for the grace of God's love. Ẹ before your fún orí ọ̀fẹ́ ìfẹ́ rẹ̀ Jésù mi ò mà ṣeun o. jesu mio o we all know your name. In Jesus' name, our Lord, we pray The Lord Jehovah God to forgive us. Ask the Lord to forgive every sin that may be. Mo i I've sinned against you. Lord, I've sinned against your word. rẹ̀. I've sinned against your word, O God. Jésù. Let's talk to God. let's talk to him that we have sinned against him ọlọ́run mo ti ṣẹ̀ sí ọ i have sinned again ó ní ti bá pa ẹ̀ṣẹ̀ mọ́ ní àyà mi ó ní kò ní gbọ́ if I've hidden iniquity in my heart the lord will not hear me do you know that iniquity in that your heart he knows it he sees it ẹ̀ṣẹ̀ yẹn tó pamọ́ tá a pàtà fẹ́ sínú ọkàn wa he sees it he knows it what he did from us is to confess it and agree with him that very thing is a sin olúwa ẹ̀ṣẹ̀ ni mo gbà bẹ́ẹ̀ mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi mo mọra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ pé mi yẹ láti wá síwájú ẹ̀ that i'm not worthy coming to your presence i'm not worthy to call you upon your name mi ètò ẹni tó ń ké pè ọ́ èmi ẹlẹ́gbin ah ma ṣàtò yàrá fẹ̀jẹ̀rẹ̀ wẹ̀ mí fẹ̀jẹ̀rẹ̀ wẹ̀ mí somebody pray ẹlẹ́gbin níwájú ọlọ́run olúwa fẹ̀jẹ̀rẹ̀ wẹ̀ mí cleanse me purify me yà mí sí mímọ́ ní àárọ̀ yìí cleanse me cleanse my heart wẹ ọkàn mi into yẹba síkù parapata somebody pray ask him to cleanse you ask him to purify you ask him to sanctify you ẹ e pe orúkọ Jésù mayako porapata ask him to purify your heart yà ọkàn mi me. mímọ́ fún ìwọ ọlọ́run yìí sanctify my heart purify my heart ya ọkàn mi sí mímọ́ fún ìwọ ọlọ́run kí ẹ̀jẹ̀ rẹ kó wẹ̀ mí ask the lord that the blood of him to cleanse you ẹ̀jẹ̀ rẹ kó wẹ̀ ayé mi ẹ̀jẹ̀ rẹ kó wẹ̀ iṣẹ́ mi ẹ̀jẹ̀ rẹ kó wẹ̀ ọ̀nà mi bí orúkọ jésù dára that the blood of jesus sanctify your heart ẹ̀jẹ̀ jésù wẹ̀ ọkàn mi ẹ̀jẹ̀ jésù wẹ ayé mi ẹ̀jẹ̀ jésù wẹ ilé mi ẹ̀jẹ̀ jésù wẹ ayé ọmọ mi bí orúkọ jésù that the blood of jesus should cleanse you olúwa fẹ̀jẹ̀ wẹ̀ mí wẹ̀ mí ní àwẹ̀ mọ́ wẹ̀ ọkàn mi yìí wẹ̀ ayé mi yìí olúwa wẹ̀ mí olúwa ask him to cleanse you kó dẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ lé ọ lórí lọ́wọ́lọ́wọ́ kó gbogbo àbàwọ́n gbogbo ọkàn ìdọ̀tí ohun tí ò ń ṣe ti ọlọ́run nínú ayé wa that is not of God in our life let it begin to remove that hidden sin gbogbo ẹ̀ṣẹ̀ ọkàn yẹn àmàtàyà ìta pamọ́ ní ọkàn wa let the blood of Jesus wash it away in Jesus name we pray say spirit of the living God ẹ̀mí ọlọ́run wá wọnú ayé mi wá olólè ràn wá lọ́wọ́ to able to do what God has command us to do. Only ẹ̀mí ọlọ́run is only the spirit of God that can help you to do the will of God there is no way you can do it kò possible kò ṣeé ṣe ẹ̀mí yẹn ló máa ràn wá lọ́wọ́ that's why you need to ask for that spirit kò sí bí yẹn ṣe lè wú ọlọ́run with your own thought with your own flesh kò possible if you if you find it you see yourself struggling at all time but tí a bá béèrè fún agbára yẹn Jesus have defined he say the holy spirit is going to come that is going to help you òun yóò ràn ọ́ lọ́wọ́ láti ṣe ohun tó yẹ kó o ṣe ẹ pe orúkọ jésù ìwé ẹ̀mí ọlọ́run alààyè the spirit of the living god ẹ̀mí ọlọ́run alààyè the spirit of the living god ó yá wá jọba nu ọkàn mi wá fi ayé mi ṣe ibùgbé mo nílò ẹ i need you mo nílò láti rìnrìn àjò yìí to walk in this journey mo nílò láti gbàlẹ́ ayé mi fún ìṣẹ́gun to empower me for victory ẹ pe orúkọ jésù gbogbo ènìyàn wọ ẹ̀mí ọlọ́run alààyè the spirit of the living god máa bọ̀ nú ayé mi lọ́wọ́lọ́wọ́ enter into my life ẹ pe orúkọ jésù that the spirit of the living god ẹ̀mí ọlọ́run alààyè come and fill my heart wá kúnnú ọkàn mi ẹ pe orúkọ jésù ẹ̀mí ọlọ́run alààyè the spirit of the living god ní orúkọ jésù wá ṣe àkóso ayé mi begin to lead my path begin to direct my path the spirit of the living god ẹ̀mí ọlọ́run alààyè èyí kò ṣòtò yàrá orúkọ jésù ẹ̀mí ọlọ́run alààyè wá darí ọkàn mi wá darí ọkàn mi wá darí ọkàn mi wá darí ọkàn mi wá darí ọkàn mi lokoporo sakapa ropokotolemẹkẹtẹ orúkọ jésù. ẹ̀mí ọlọ́run alààyè wá darí ayé mi in the name of Jesus ní orúkọ come begin to lead me ní a lórúkọ Jésù Kristi olúwa now ask that spirit to empower you too ẹ̀mí yìí wá gbé mi wọ̀ wá gbé mi náà wá gbé mi wọ̀ bí iná lórúkọ Jésù that that spirit of the ẹ sọ fún ọlọ́run ẹ̀mí ọlọ́run yẹn kó wá sọ ọ́ di alágbára wá sọ mi di alágbára nínú kristi ó yá ó yá ó yá ó yá ó yá mo ṣó ń tó yẹmẹ kété ẹ pe orúkọ jésù ẹ̀mí ọlọ́run alààyè wá sọ mi di alágbára can you pray can you lift your voice to God pé kí ẹ̀mí yẹn kó wá sọ ọ́ di alágbára pé kí ẹ̀mí ọlọ́run yẹn kó wá sọ ọ́ di alágbára ẹ̀mí ọlọ́run alààyè wá sọ mí di alágbára somebody prayed orúkọ jésù dáadáa ẹ̀mí ọlọ́run alààyè wá sọ mí di alágbára béèrè fún olóma fún ọ ní àṣeyọrí yẹn o is the one that will complete those things in your life is the one that will perfect those things dua, dúà lórúkọ jésù kristi olúwa wá fa agbára rẹ ṣe tèmi o bàbá láàárọ̀ yìí fa agbára rẹ ṣe tèmi. máa bára rẹ ṣe tèmi o máa bára rẹ ṣe tèmi o Olódùmarè ó dára fún mi láyé ó dára fún mi lọ́run ó rí mi kó yẹ fún ìgbàlà máa bára rẹ ṣe tèmi nínú ayé bọ́sẹ̀dé ó yá bàbá. ọlọ́run kò pàdé ayé rẹ ní ìwúsọ bóyá kó gbé iṣẹ́ rẹ sọ mí di alágbára lónìí wá ayé mi lágbára kí orí mi kó yẹ fún ìgbàlà fún ògo ẹ fẹ́ agbára rẹ ṣe tèmi agbára ọlọ́run bulẹ̀ púrúfù ni olú máa ń dá ogun padà sórí ológun ìpè padà sórí elépè kì í ṣe àbùsárí o kì í ṣe àbùlá ṣùgbọ́n agbára ọlọ́run ni kò ṣe wádìí tó nílò láti fún ọ ní ìṣẹ́gun there's a power of God that you need in your life that you will give the victory that you are crying for ẹ pe orúkọ Jésù láàárọ̀ yìí olúwa fi agbára ẹ ṣe ti ìrìn àjò ayé mi mi gbọ́dọ̀ mọfò ń bẹ olúwa fi agbára ẹ ṣe tèmi ní orúkọ Jésù fi agbára ẹ ṣe tayé àwọn ọmọ mi ọmọ náà ńlá ló gbàdúrà let God empower your life with his power olúwa fi agbára rẹ kó o fi ṣe tèmi lónìí ní orúkọ Jésù. somebody prayed ẹ sọ dàdúà ẹ pè é ọlọ́run alààyè fi agbára ńlá rẹ ní orúkọ jésù kó o fi ṣe tèmi o kí n bọ́ lọ́wọ́ òkùnkùn oyá oyá oyá oyá oyá kí n bọ́ lọ́wọ́ májẹ̀mú kí májẹ̀mú kí ayé mi bọ́ lọ́wọ́ agbára kágbára kó bọ́ lọ́wọ́ ètekéte kó bọ́ lọ́wọ́ ìmọ̀kímọ̀ somebody prayed fi agbára rẹ ṣe tèmi lónìí somebody pray bàtà àyàgàdà kí gbogbo tó ń dojú ka ìjàkú ayé mi kó padà lónìí can you pray that prayer olú ọlọ́run alààyè fi agbára rẹ ṣe tèmi open your heart to pray sọ bẹ́ẹ̀ fún ọlọ́run pé kí ọlọ́run alààyè pé kó fi agbára rẹ kó fi ṣe tiẹ̀ lónìí olódùmarè fi agbára ńlá rẹ fi ṣe tèmi ní orúkọ jésù olú ọlọ́run alààyè fi agbára ńlá rẹ fi ṣe tayé ọmọ mi olú ọlọ́run alààyè fi agbára ńlá rẹ fi ṣe ti ilé mi olúwa ọlọ́run alààyè fi agbára ńlá rẹ fi ṣe ti ọ̀nà mi olúwa ọlọ́run alààyè fi agbára ńlá rẹ fi ṣe tèmi ní orúkọ jésù ọlọ́run fi agbára rẹ ṣe tèmi lónìí fi agbára rẹ ṣe tèmi lónìí fi agbára rẹ ṣe tèmi lónìí fi agbára rẹ ṣe tèmi lónìí fi agbára rẹ fi ṣe tèmi lónìí fi agbára rẹ fi ṣe tayé mi lónìí fi agbára rẹ fi ṣe tiṣẹ́ mi lónìí fi agbára rẹ fi ṣe tọ̀nà mi lónìí ní orúkọ Jésù ọmọlọ́run lanu kó fi agbára tiẹ̀ kó fi ṣe tiẹ̀ kí gbogbo ọfà òkùnkùn ní ara rẹ kó sọnù ní orúkọ Jésù kí gbogbo ètékété ìmọ̀ òkùnkùn àbá ní orúkọ Jésù ọwọ́kọ́wọ́ ogunkógun kó di asán fi agbára rẹ ṣe tèmi ní orúkọ Jésù kí orí mọ́ bá gbàbọ̀dè somebody pray ikopora rapata lè prendo ṣìkì ó má bàa bakú bẹ́ẹ̀ ní orúkọ jésù fi agbára ńlá rẹ fi ṣe tayé àwọn ọmọ mi ní orúkọ jésù olúwa fi agbára ńlá rẹ fi ṣe tèmi àmẹ kàtàyè somebody pray that prayer olúwa fi agbára ńlá rẹ fi ṣe tèmi kí orí mi má bàa gbàbọ̀dè ní orúkọ jésù somebody pray olúwa fi agbára ńlá rẹ fi ṣe tèmi ní orúkọ jésù olúwa fi agbára jíǹde rẹ fi ṣe tèmi ní orúkọ jésù olúwa fi agbára ìwòsàn rẹ the power of your healing ní orúkọ jésù fi ṣe tèmi agbára ìtúsílẹ̀ rẹ fi ṣe tèmi can you pray that prayer bẹ́ẹ̀ kí ọlọ́run alààyè kó fi agbára rẹ fi ṣe tiẹ̀ lónìí olúwa fi agbára rẹ fi ṣe tayé mi láti sìn ọ́ láti tẹríba fún ọ gbúàdúà lórúkọ jésù kristi olúwa wá ẹ pé orúkọ jésù gbogbo agbára kágbára ètò dìde sáyé mi every power that rise against my life gbogbo agbára kágbára ètò dìde sí ọ̀nà mi remember ogun àti kékeré ogun máa ti ń bẹ̀rẹ̀ o and I can tell it Jésù kò tẹ̀ tí pọmọdún kan tí ogun ayé ti dìde mọ́ torí pé kíni wọ́n rí nǹkan kan nú ayé ẹ̀ wọ́n rí ògo they saw that glory nǹkan tán rí nìyẹn ogun bẹ̀rẹ̀ ẹni tó lógo wọ́n bá ti wò ó ah help eh, me and also the glory èṣù náà ó fẹ́ pa Mósè torí ohun tọ́lọ́run fẹ́ lò fún orí ògonú ayé Mósè náà ni hallelujah remember thought that yes because God has chosen Moses to be the one that will lead the children of Israel out of their slavery èṣù náà rí i pé àjẹ́ ah, kọ́kọ́ finish boy kíákíá o boy tó máa kó àwọn ará jáde inú oko ẹrú bì kẹ́kẹ́ lù pa bẹ́ẹ̀ ni Joseph náà kọ́ ayé rí ògo ayé ẹ̀ a máa wò ó go and look at the very scripture àwọn máa wo bí ògo yẹn ṣe máa ṣẹlẹ̀ so ayé abínú ẹ láyé o abatẹnijẹni ayé kí ni kí ni kí ni Daniel ṣe fáwọn yòókù ṣe pé ó fẹ́ di èrò e, e, tó di èrò kìnìún torí pé wọ́n rí nǹkan tó yàtọ̀ nú ayé ẹ̀ ìwọ tó lógo láti múra dáadáa ìwọ tó ń béèrè fún ògo ó láti múra dáadáa torí pé kí ni ẹni tó lógo láyé máa ń bájà ẹ pe orúkọ jésù ẹ sọ fún ọlọ́run gbogbo agbára tó dìde sí ayé mi gbogbo ipá tó dìde sí ọ̀nà mi that rise against me ní orúkọ jésù níwájú olúwa ọlọ́run alààyè ẹ bẹ̀ sí ṣubú lulẹ̀ ní orúkọ jésù ìwà agbárakágbára tó dìde má yé mi tó dìde má iṣẹ́ mi níwájú olúwa lé àárọ̀ yìí ètò dìde sínú ayé àwọn ọmọ mi ìwà agbárakágbára remember the presence of God is there wherever you are ẹ rántí pé ẹ̀mí ọlọ́run wà níbi tẹ́ wáyé o ó níbi tí méjì tàbí mẹ́bàá wà except you are not on the line if you are on the line then you can hear me now we are two ẹ pe orúkọ jésù and he told us that he is there ndoya emi kìtì níwájú olú ọlọ́run mi alààyè ó yẹ ṣubú lulẹ̀ ẹ gbọ́dọ̀ dìde máa wọ agbára àṣetì níwájú olúwa láàárọ̀ yìí ẹ ṣubú lulẹ̀ ẹ gbọ́dọ̀ dìde máa wọ agbára ìfàsẹ́yìn ní orúkọ jésù níwájú olúwa láàárọ̀ yìí ẹ ṣubú lulẹ̀ ẹ gbúdọ̀ dìde má somebody pray níwájú ọlọ́run alààyè tá a wà láàárọ̀ yìí wàá gbára yọ ayé ẹni lẹ́nu wàá gbára dènà dé ayé ẹni wàá gbára tí ò fẹ́ kí ògo tàn that power in your life wàá gbára dójú ti ayé ẹni afa ayé ẹni sẹ́yìn the spirit of frustration the spirit of delay that denies someone their blessing ètò máa ń ṣe ó tì fún ayé ẹni ó yẹ ó yẹ níwájú ọlọ́run alààyè ní ntòyèmí kó tòlíà ó yẹ ṣubúdulẹ̀ ẹ ṣubú lulẹ̀ ní orúkọ jésù agbára ògbóná dídé má wọ̀ ní orúkọ jésù agbára kó tẹríba nínú ayé ẹ lónìí ní orúkọ jésù níwájú ọlọ́run alààyè ìwà agbára kágbára lòdì nínú ayé mi ìwà agbára kágbára lòdì nínú ọ̀nà mi ìwà agbára kágbára lòdì nínú ilé mi ní orúkọ jésù ní orúkọ jésù ẹ fi agbára yẹn kó wọlẹ̀ agbára yẹn kó wọlẹ̀ agbára yẹn kó wọlẹ̀ agbára yẹn kó wọlẹ̀ ipa yẹn kó wọlẹ̀ ẹ̀mí yẹn kó wọlẹ̀ iṣẹ́ yẹn kó wọlẹ̀ ní orúkọ Jésù níwájú Ọlọ́run alààyè tá a dó sí ìwà bárakábára abá ayé mi jíde abá ayé mi jà ní orúkọ Jésù agbá tó dó ti ọ̀nà mi tó dó ta yé àwọn ọmọ mi ní orúkọ Jésù agbá tí ò fẹ́ kí ìlérí ṣẹ agbájú òfẹ́ kí débi ayọ̀ somebody pray that prayer open your mouth and pray lift your voice to God in the presence of Jehovah God let that power bow ọba tó mú ìgòlá àtẹ̀ṣubú níwájú rẹ̀ sẹ́ ní orúkọ Jésù màtólì mi sẹ́ẹ̀tì lè mùsàtẹ́ wàyí lè mi kú fúradàgàbà ẹ pe orúkọ Jésù ìwà gba ayọ̀ ayé lẹ́nu ní orúkọ Jésù ìwà gba adé ògo ní orúkọ Jésù ìwà gba ajínigbé ah oh níwájú Olúwa lónìí ẹ wọlẹ̀ ẹ wọlẹ̀ ẹ wọlẹ̀ ẹ wọlẹ̀ ẹ wọlẹ̀ ẹ wọlẹ̀ ẹ wọlẹ̀ ẹ wọlẹ̀ ẹ wọlẹ̀ dùà dùà lórúkọ Jésù Kristi olúwa there's an exchange there's an exchange bí bí bí dúnàdúrà dúnàdúrà ti ṣẹlẹ̀ pàṣípàrọ̀ ti ṣẹlẹ̀ pàṣípàṣọ ẹ pàṣípàrọ̀ ó ti ṣẹlẹ̀ and there's an exchange ẹ ẹ wá kó ẹ̀jẹ̀ Jésù rà mí padà the blood of Jesus Christ redeem me gbogbo tọ́ta ayé tà mí sí. Si I say that's an exchange. Eh, that's an exchange. Ẹ porúkọ The, the, the, the, the blood of Jesus is valued to redeem. Ẹ̀jẹ̀ Jésù ó more value to redeem more than gold and silver ó tó nǹkan láti ra ayé ẹni padà. He can redeem you ó tó bẹ́ẹ̀ ó worth more than anything. Oya, yá ẹ̀jẹ̀ Jésù rà mí padà ibi tá a tà mí sí that's an exchange. I'm talking to somebody. Ní kò dúnàdúrà ti ṣẹlẹ̀ o ẹ pé orúkọ jésù ó yẹ rà mí padà redeem my life ó yẹ rà mí padà redeem the life of my children ẹ pé orúkọ ibi tá a tayé mi sí ní oko ìgbàgbé ní orúkọ jésù ní oko àṣetì ní oko àmúbọ can you pray and open your mouth to God ẹ̀jẹ̀ jésù ikò pàtà o tó ra ráyè mi padà o makaeli masaida somebody pray that the blood of Jesus will redeem kó redeem ayé àwọn ọmọ yẹn ní orúkọ jésù ibi tá a tà mí sí ibi tá a ti ṣe pàṣípàrọ̀ lórí ayé mi somebody in that place of exchange over your life ibi tá a ṣe dúnàdúrà lórí mi lónìí ní orúkọ Jésù oko ẹrú ni o oko àṣetì ni oko àmúbọ oko ìtìjú oko gbèsè ẹpọ orúkọ Jésù ìwé ẹ̀jẹ̀ Jésù rà mí padà lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ somebody pray ìwé ẹ̀jẹ̀ Jésù rà yé mi padà somebody pray that prayer ìwé ẹ̀jẹ̀ ọ̀dà àgùntàn rà mí padà inú oko ẹrú yìí ní oko àṣetì ní ntàyà ní oko somebody pray that prayer that the blood of the lamb to redeem you back in the name of Jesus somebody pray ìwọ ẹ̀jọ̀ dáàgùtà rà mí padà ìwọ ẹ̀jọ̀ dáàgùtà ọmọ ọlọ́run alààyè ìtata nítorí tèmi ní orúkọ jẹ́ kójú mọ́ bá tì mí ìtata lórí ayé àwọn ọmọ mi ní orúkọ jésù kí wọ́n bá sọnù kí wọ́n bá àmáyé ní orúkọ jésù ìtata lórí iṣẹ́ mi kí iṣẹ́ mi má bá dàrú ìtata ní ọ̀nà mi kójú mọ́ bá ti ayé mi sẹ́ ẹ̀jẹ̀ jésù tata nípa tèmi kí má bá kú láì tọ́jọ́ kí ọ̀fà ayé má bá bá mi ṣùgbọ́n ni mo kó bàtà kí má bá dẹni ìtanù ẹ̀jẹ̀ jésù tata sílẹ̀ nítorí ayé mi nítorí ayé àwọn ọmọ mi somebody pray that prayer ó yára mi padà lónìí ibi tá a tà mí sí lọ́wọ́ oko ẹrú o ní orúkọ jésù lọ́wọ́ oko ìgbàgbé lọ́wọ́ oko àṣetì lọ́wọ́ oko àmúbọ̀ ní orúkọ jésù ẹ̀jẹ̀ ọ̀dàgùtàn ó yá sọ fún jésù let that blood redeem you ìwé ẹ̀jẹ̀ ọ̀dàgùtàn ra ayé mi padà ra ọmọ mi padà ra mi padà lónìí ní orúkọ jésù àǹdà yàrá àṣà mùsọ̀ntòlìmẹ̀kẹ́tìlìmùsẹ̀ bàtọ́ pèrò pàtẹ́ somebody pray Pray, to the Lord, that the blood of Jesus to redeem you. Ìwé ẹ̀jẹ̀ Jésù me iṣẹ́ mi padà lọ́wọ́ oko àṣetì lọ́wọ́ bua dua. gbúàdúà lórúkọ Jesus Kristi Oluwa wa ẹ̀jẹ̀ Jésù o. Ẹ̀jẹ̀ Jésù ni us in the book of Exodus that if I can see the blood tí n bá lè rí blood of the blood of Jesus must manifest in your life ẹni tá a bá Even ẹ̀jẹ̀ Jésù rà kò sí bóle kò lè you have no place in God àfàwọn tá a fi ẹ̀jẹ̀ náà rà tá a san gbèsè wọn ẹ̀jẹ̀ ìsan gbèsè ní ìgbèsè gbogbo alájẹ gbèsè ikú nínú ikú àṣetì nínú ikú àmúbọ̀ ń bẹ̀ẹ́ kò sí ìyè ní ikú that's why Jesus told us I'm here to give life mo wá fún yín ní ìyè ni and through that blood of him we have that life remember the Bible told us the life of a man is in the blood tí ẹ̀jẹ̀ bá gbẹ lára èèyàn two minutes ọ̀tẹ̀ ẹ̀jẹ̀ bá kúrò olú ẹ̀ kò tẹ̀lé pé two minutes gangan ó ti lọ́nu bẹ́ẹ̀ ni tí ẹ̀jẹ̀ bá tán lára èèyàn ẹ̀yìn ẹ̀ ti lọ lọ́wọ́ kan torí in that blood we have life. And that's what Jesus came to give to us. I came to give life to the blood of Him that was shed for us. So when we believe in Him, that blood was transferred to you. His blood that has life. Hallelujah. Ìwé ẹ̀jẹ̀ Jésù fọ gbogbo agbára kágbá lórí ayé mi. Tí agbára yẹn bá ti bàjẹ́, ọ̀nà àlà. When that power been destroyed, tí agbára yẹn bá sọ agbára nù ẹ lè ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ ń sọ yẹn ẹ pe orúkọ ẹ̀jẹ̀ Jésù gbé ayé mi níjà lọ́wọ́lọ́wọ́ let the blood of Jesus fight for you ìwọ ẹ̀jẹ̀ Jésù gbé ọ̀nà mi níjà can you pray that prayer kí ẹ̀jẹ̀ Jésù kó gbé ayé rẹ níjà kó fọhùn lórí ayé speak concerning my life lónìí ni in my life today nínú ayé mi lónìí in my life today ìwọ ẹ̀jẹ̀ Jésù fọhùn ó oh, makaili mẹsàìdà ẹ pe orúkọ jésù sẹ́ lónìí ìwé ẹ̀jẹ̀ jésù fọhùn ní ọ̀nà mi somebody pray that the blood of the lamb to speak concerning you ìwé ẹ̀jẹ̀ ọ̀dà àgùntàn fọhùn torí ayé ọmọ mi ní orúkọ jésù ẹ sọ fún ọlọ́run that the blood of jesus should speak concerning your life lórí ayé mi lọ́wọ́lọ́wọ́ ìwọ ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn ó yá fọhùn somebody prayed ẹ sọ́dàdúà ẹ pè é làpáàlì màsà lẹ́pẹ́rù màsà ìdìbò lift up all your hand pray ẹ sọ́dàdúà pé kí ẹ̀jẹ̀ Jésù kó fọhùn jáde kó fọhùn torí ayé gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa ó ló sọ ọ̀nà mi èyí tó ti wọ́ ó sọ di títọ́. ọlọ́run sọ pé òun ó sọ wa èyí tó ti wọ́ pé òun á sọ di tọ́ òun ó fún wọn ní ìṣúra hallelujah gbogbo ọ̀dọ́ ti bend tí èèyàn bá rìn ní ọ̀nà ti wọ́ ó máa gbà mí á pẹ́ kéèyàn ti débi tó yẹ kó dé ọ̀kéèyàn má lè débẹ̀ ti di lọ́wọ́ ẹ pe orúkọ jésù olúwa sọ ọ̀rọ̀ mi olúwa sọ ọ̀nà mi tọ́ lónìí in the name of jesus somebody pray lord should that Father, make it straight, O God. Ẹ pe orúkọ Jésù, Olúwa, my Lord, ọ̀nà mi tó ti wọ̀, my cricket place, in that Olúwa sọ di títọ́, tú ọ̀nà ayé mi ṣe fún mi, tú orí mi ṣe fún mi, gbogbo orí túlú, gbogbo orí táyé ti bàjẹ́, gbogbo orí tí ayé ti gbẹ́sẹ̀ lé, èèyàn lè wà láyé, táyé ti finish yẹ, ó kọ̀ wà láyé ní pangolo ni, he can do anything, nothing good can come out of that person. Someone can be in alive and the enemy have, fin- have concluded, they have finished everything concerning the person. The person can be ayé ò ní ní mínì kò ní lọ síwájú kò ní lọ sẹ́yìn ayé tó ti parí pátá ni bẹ́ẹ̀ arákùnrin yẹn for thirty eight years láyé finish ayé ẹ̀ ẹ pe orúkọ Jésù ó yá ó things that been destroy my life ẹ má bẹ̀ sí tu ṣe ẹ tú orí yìí ṣe ẹ tú orí ọmọ mi ṣe fún mi orí mo gbé wá fún ọ ní orúkọ Jésù I'm here Father begin to repair begin to renew ẹ sọ ayé mi jí ní orúkọ jésù gbogbo ògo tó ń sùn ní orúkọ every glory that has sleep ní orúkọ jésù gbogbo ògo tó ń sùn ní orúkọ jésù gbogbo ọ̀nà tí ń sùn ó yá ó yá ó yá ó yá láàárọ̀ yìí ni ẹ ọ̀nà àmì can you pray that prayer ẹ sọ fún jésù yàyàyà mo ṣó tolemekete somebody pray that lord god of heaven to begin to renew that lord god of heaven to begin to repair kó ló wá bẹ̀rẹ̀ sí tu àtúnṣe ẹni máa ń sọ́ẹ̀lì bẹ̀ẹ̀ sì ṣe àtúnṣe ní ọ̀nà mi àtúnṣe ńlá kó ṣẹlẹ̀ sí mi ní orúkọ jésù fún ìwòsàn ní orúkọ ask the lord to begin to repair in your life in the name of jesus ẹ tú ọ̀nà mi yìí ṣe ẹ tú ayé mi ṣe fún mi gbúàdúà lórúkọ jésù kristi olúwa wa ẹ pọ orúkọ jésù olúwa mú ìkorò ayé mi take away this sorrow out of my life olúwa mú ìbànújẹ́ kó nu ayé mi gbogbo tó tí mò ń wò tí ń bà mínú jẹ́ olúwa ṣàṣepé rẹ̀ lónìí father complete those things tonight or this morning gbogbo tó mú mi sọ ẹkún that very thing that makes you cry ní orúkọ jésù masototoko parusa tekaba matoko tolimeke parusa tokelebo matoko tolimeke ask the lord gbogbo tó bà mínú jẹ́ that very thing that makes you to cry gbogbo tó fẹ́ kí ayọ̀ ẹ kó ẹ kó orúkọ jésù olúwa mú kó nu ayé mi ẹ sọ fún ọlọ́run gbogbo tó fẹ́ kí ayọ̀ ẹ kún ní orúkọ jésù olúwa ṣàtúnṣe inú ayé mi lọ́wọ́lọ́wọ́ gbogbo tó ń bà mí ló gbogbo tó jẹ́ kí n rógbòlò ní orúkọ jésù that very thing you are the one that know that thing ẹ̀yin lẹ mọ̀ ẹ̀yin lẹ mọ̀ tó wà ní ayé yín yẹn you know it ọmọ tó ń bá ọ fira you know what you are passing through ohun tó ń bá inú mi jẹ́ yìí olúwa ṣàtúnṣe ohun tó múnú mi dùn yìí olúwa ṣàtúnṣe olúwa dá sọ̀rọ̀ mi ní orúkọ jésù ask God to intervene olúwa dá sí i ask God to intervene ní orúkọ Jésù rìpàtókò parapàdà màtótótókò paraba màsótótó lékelebọ ní orúkọ Jésù ó yá ó yá yá Olúwa dá sọ̀rọ̀ ayé àwọn yìí Father intervene Father intervene Father intervene Father intervene Father intervene Father intervene ní orúkọ Jésù ó ẹ e sọ fún Ọlọ́run Olúwa Father intervene ní orúkọ Jésù màsótókò prada lè sọ́ntò lè mi sèǹtẹ̀ bọ̀ porúkọ jésù dáadáa olúwa tó ayé mi ṣe olúwa tó ayé mi ṣe olúwa tó ayé mi ṣe olúwa tó ayé mi ṣe olúwa tó ayé mi ṣe olúwa ayé mi ṣe olúwa ayé mi ṣe olúwa ayé mi ṣe wíńdò yaba ó lè mi sòtìyà somebody pray ní orúkọ jésù olúwa tó ayé mi ṣe ní orúkọ jésù olúwa tó ayé mi ṣe ní orúkọ jésù olúwa tó ayé mi ṣe ẹ gbàdúrà olúwa mi ṣe olúwa ilé mi ṣe somebody pray that lord begin to renew that lord begin to repair your life in the name of Jesus. Every spirit of frustration, every spirit of depression, ní orúkọ Jesus depart from my life. Somebody pray that prayer. Olúwa tó ayé mi ṣe, Olúwa tó orí mi ṣe, ní orúkọ Jésù. Olúwa tó ayé Stephen ṣe, ní orúkọ Jésù. Olúwa tó ayé Stephen ṣe, ní orúkọ Jésù. Olúwa tó ṣe, ní orúkọ Jésù. Màtó toliama, màtó kàpáyé, lòsó tolikaba. so fún Ọlọ́run, Olúwa tó ṣe, tó ọ̀nà mi ṣe, tó ọ̀nà mi ṣe, tó ọ̀nà mi ṣe tó ayé ọmọ mi ṣe can you pray that prayer olúwa tó ayé ọmọ yẹn ṣe ní orúkọ jésù ní orúkọ jésù olúwa tó rí mi ṣe ní orúkọ jésù olúwa tó rí mi ṣe ask the Lord to begin to repair ní orúkọ jésù begin to renew olúwa tó ọ̀nà mi ṣe somebody pray orúkọ jésù kí ọlọ́run kó túṣe olúwa ṣàtúnṣe ńlá ní òru èní o ní orúkọ jésù in my life this morning agbára jíǹde o ṣàtúnṣe nínú ayé mi agbára jíǹde o ní orúkọ tí ń bẹnu kristi the power of resurrection in christ agbára tí ń bẹnu ẹ̀jẹ̀ rẹ̀ ní orúkọ jésù màtókò parapata losotoko tolegaba repeto kelebo kaba masoto lebekelebo masoto lekelebo oya oya oya oya bua dua lórúkọ jésù kristi olúwa wa kó yé ṣe mí tàbí ṣùgbọ́n o hallelujah kò gbúdọ̀ ṣe tàbí ṣùgbọ́n mọ́ ó dọ̀ kí ògo ọlọ́run kó farahàn ó dọ̀ kí ẹwọ ọlọ́run kó jáde pé orúkọ jésù àkókò yanu mi ló ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ dúró wò rí o many people waited for it but they can't see it but not to them that believe in God not to them that their hope is in him kò sáwọn tó he have said it in his word kò sáwọn tó gbẹ́kẹ̀lé olúwa kojú tì torí mi bẹ̀rẹ̀ o bàbá torí mi bẹ̀rẹ̀ sẹ́. torí mi bẹ̀rẹ̀ o bàbá torí mi bẹ̀rẹ̀ oya oya iṣẹ́ agbára iṣẹ́ ìyanu tára yóò fi mọ̀ ọ́ o bàbá tó bí óyá óyá óyá óyá lórí mi bẹ̀rẹ̀ o bàbá tó bí mi bẹ̀rẹ̀ lórí ọmọ o lórí mi bẹ̀rẹ̀ o bàbá tó bí mi bẹ̀rẹ̀ àdúrà iṣẹ́ agbára iṣẹ́ ìyanu rárá yóò yóò fi yọ o bàbá tó bí mi bẹ̀rẹ̀ óyá nínú ilé rẹ torí ayé ọmọ. ayé ju Joseph wọ́n yọ Ọlọ́run nínú ayé Joseph nínú ayé Abraham ayé ìdí lórí mi bẹ̀rẹ̀ o bàbá tó rí mi bẹ̀rẹ̀ gbàdúrà gbàdúrà kò sọ fún Ọlọ́run kó ṣe ìyanu yẹn tó retí sẹ́ kó dàn kó ògo yẹn kó fara ayé rí torí mi bẹ̀rẹ̀ o bàbá torí mi bẹ̀rẹ̀ torí mi bẹ̀rẹ̀ o bàbá torí mi bẹ̀rẹ̀ iṣẹ́ agbára iṣẹ́ ìyanu aráyé yóò fi yọ̀ o bàbá torí mi oya oya torí mi bẹ̀rẹ̀ o bàbá torí ìpèsè ńlá olódùmarè torí mi bẹ̀rẹ̀ o bàbá torí iṣẹ́ agbára iṣẹ́ ìyanu aráyé yóò fi yìn ọ́ bàbá tó óyá óyá óyá óyá tó ìbẹ̀rẹ̀ bàbá tó sọ bẹ́ẹ̀ tó ìbẹ̀rẹ̀ bàbá tó lórí ọmọ gbogbo bàbá mi tó ìbẹ̀rẹ̀ bàbá tó. máa ń sẹ̀ ara máa ń tu ilẹ̀ tó bá di àárọ̀ èrí máa ń sẹ̀ ara máa ń tu ilẹ̀ ní tí òjò bá rọ̀ ó máa ń mú ara tu ilẹ̀ ní mo pa ní àṣẹ nípa gba ẹ̀jẹ̀ Jésù lórúkọ Jésù ìtura kó dé bọ̀ èrè ọ̀run ó sẹ̀sì ọ lára ṣàmì dáadáa ìyá agbára rẹ̀ èyí tí máa mú ara tú ènìyàn láyé lórúkọ jésù kó sẹ̀sì ọ̀nà rẹ̀ èrè ọ̀run èyí tí ó mú ara tú ọ èyí tí ó ṣílẹ̀kùn ọ̀nà àbáyọ fún ọ èrè ọ̀run èyí tí fawọ́ rẹ sókè èyí tí mú ọ kó túbú yẹn èyí tí mú ìnira àti ìfọ̀kànbalẹ̀ fún ọ yèké tèlèmí ṣó tèlèmí ké tèlèmí wọ̀ ìjó mú ìnira kó ònú ayé ẹ ìjó fún ọ ní ìfọ̀kànbalẹ̀ ìrìyẹn kò sẹ̀ sí ọ lára o ìkà páàlì àwàsá ìbò ìrìyẹn kò sẹ̀ sí ọ lára all your years of suffering all your years of disappointment I hear declare by the spirit of the Lord is over ó tán lónìí sàmì dáadáa àmín ní orúkọ Jésù ó tán lónìí àmín every trouble gbogbo wàhálà nù ọkàn ìyẹ́lì àsàtà. gbogbo ẹkún àdásùn ìndòyè yé ìgbòròkìtà nínú ayé yín lónìí ó dópin ó dópin ó dópin ó dópin ó dópin ó dópin olúwa kò ṣe agbáànú ayé rẹ olúwa kò fún ọ may you see the help of God may you see the glory of God olúwa kò kàn ọ olúwa kò ka ayé ọwọ́ olúwa kò fọ̀ ọ́ jáde olúwa kò ka ayé olúwa kò jáde. ọwọ́ olúwa kó ka ayé yìí ọwọ́ olúwa kó fà ọ́ jáde ọwọ́ olúwa kó bì ọ́ níjà ojú òní tì ọ́ ojú òní tì ọ́ ojú òní tì ọ́ òní sọkàn òní sọkàn òní banújẹ́ agbára jíde gbé ọ̀rọ̀ agbára jíde jà fún ọ ní orúkọ jésù ọ̀run ràn ọ́ lọ́wọ́ ní orúkọ jésù yóò bọ̀ sí bí ọ̀tá fẹ́ kó bá ọ̀tá kọ̀ olúwa yóò ṣàṣepé oore ní orúkọ jésù bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀ olúwa yóò fi àánú gbé fún ọ ó fa àánú gbà receive it in mercy receive it in God's grace in God's blessing ní orúkọ Jésù ẹ̀yẹ tẹ̀síwájú move forward move forward move forward move forward ìrì ọ̀run ìnáyà àkàtà lòsọ́ntòlì kẹtìlẹ́ tí ọlọ́run ṣe fáwọn tiẹ̀ kó jẹ́ tiẹ̀ kó jẹ́ tiẹ̀ kó jẹ́ tiẹ̀ ò ní sunkún ò ní banújẹ́ ò ní sunkún no weeping no sorrow as we have lift up our voice before God this morning bí o ṣe gbé ohùn rẹ sókè sí ọlọ́run ẹ lọ rí àánú gbà ẹ lọ rí ìyanu ní orúkọ jésù iṣẹ́ rẹ ò ní dàrú agbá ọlọ́run kó fara ògo olúwa kó bú jáde agbá ọlọ́run kó fara ní ọ̀nà rẹ gbogbo agbá ọlọ́run kó fara ògo olúwa kó bú jáde agbá ọlọ́run kó fara ògo olúwa kó bú jáde ní ara rẹ ní ayé ọmọ rẹ o ti ń dóde ìyanu yẹn gba ìyanu yìí gba ìyanu yìí gba ìyanu yìí gba ìyanu yìí gba ìyanu yìí gba ìyanu yìí gbogbo ẹni tó béèrè fún ìtìjú ẹni kójú tì all those are request for your shame let Jehovah God put them to shame gbogbo ẹni tó béèrè wọ́n béèrè fún ìtìjú Daniel pé ojú àti ìmá yẹn tó ẹgbẹ́ sọpọ́ ní kó mọ̀ pé kò mọ̀jọ àdúrà lọ pé a ní pé kó ṣe nǹkan kó kó ó lóun ò ṣe wọ́n sì béèrè fún ìtìjú ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn tó ní ojú kò tì í lójúmọ̀ tí o gbogbo àwọn tó ní kójú kò tì ọ́ gbogbo àwọn tó sọ pé àwọn orí bí wàá ṣe làájá àwọn ò mọ̀nà tí ó fẹ́ àwọn ò rí bí ọ̀nà tó gbé gbà bó o lè bọ́nu eléyìí nípa agbára àjínde o ìwọ bọ́ sàmì dáadáa àmín ní orúkọ jésù olúwa kó wé aṣọ rẹ let God wash your cloth ẹ̀jẹ̀ jésù kó wé aṣọ ara rẹ let the blood of Jesus wash your cloth gbogbo aṣọ ẹ̀gbin ní orúkọ ọ̀run fàáyà olúwa tú ọ wọ̀ láṣọ ọ̀tún olúwa tú ọ wọ̀ láṣọ ògo lọ di ẹni yìí láwùjọ o sàmì dáadáa lọ di ẹni yìí láwùjọ. ẹnu rẹ kó tóòkè ẹnu rẹ kó gbọ̀rọ̀ àìlè mẹsàìdá ọwọ́ rẹ kó tóòkè ẹnu rẹ kó gbọ̀rọ̀ ọwọ rẹ kó tóòkè ọwọ́ rẹ kó rí mú ní orúkọ Jésù ọwọ rẹ kó rí gbà ẹnu rẹ kó sọ kó rí wí ojú òní tì ojú òní tì ojú òní ti ayé ẹ ojú òní ti ọ̀nà o ṣe fẹ́ lọ olúwa yóò bá ọ lọ bó o ṣe fẹ́ bó ṣe fẹ́ lọ olúwa yóò ṣáájú rẹ yóò ràn ọ́ lọ́wọ́ yóò fún ọ ní ìsinmi ọkàn rẹ yóò balẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí bẹ́ẹ̀ rárí láyé lórúkọ jésù kristi olúwa wa àmín mi gbọ́ àmín àmín lórúkọ jésù ire ńlá tí ayé ẹ retí olúwa yóò fún ọ ṣàmì dáadáa ire ńlá tí ọ̀nà rẹ ń béèrè fún olúwa yóò fún ọ àdúrà yóò gbà fún yín ẹ̀ ní gbàlagbà nù ẹ̀ ní wo olúwa ṣá ẹ ó rí olúwa ààbò olúwa we shall reign with him we shall reign with him àní sọ ìjọba ọlọ́run nù bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù kristi olúwa wa àmín mo gbàdúrà fún gbẹ tó wọ́ mọ́ ẹ lọ rí ọmọ bí for those that are trusting God for the fruit of the womb let your womb be blessed inú rẹ kó gba ọmọ gbogbo lè tẹ bí kakó ní sọnù kan ṣeré níwájú yín kẹyìn náà gbádùn wọn kẹjẹ wọn ọmọláyé o bẹ́ẹ̀ la rí láì lórúkọ jésù kristi olúwa wa àmín àmín. olúwa kó bá mi súre fún Charles olúwa bá mi súre fún Charles olúwa bá mi súre fún Charles olúwa gbàdúrà fún Charles olúwa gbàdúrà fún Charles olúwa ọ̀fẹ́ kó wà lórí ẹ̀ kó ra àánú gbà jésù olúwa wa àmín àmín lórúkọ jésù just put in mind that the prayer continue by God's grace in the morning hallelujah I pray that Lord your God will do great things in your life ọlọ́run yóò ràn lọ́wọ́ ọlọ́run kò yọ omi ẹ̀sìn mọ́ omi ẹ̀ kó mú ìwòsàn wá o. agbọ́ ọlọ́run kó mi lọ jésù lọ and also thank you for being here and also i invite you remember the program coming up on the nínú uh, the program here on the 27th of this month is a praise night where we give our praise We can be there at 3450 Laura Fort Mid Road that's our praise night where we give thanks to God for all that He has done for us so you can join and you can be there at the venue. And I know the Lord of God will do great things in your life. You are blessed and highly favored. God bless you. Orí ọ̀fẹ́ kó bá yín gbé o. Ẹ̀rá àánú Ọlọ́run. Ẹ̀sùn orí ẹ̀rá àánú ẹ̀. Ìjáde láàárọ̀ yìí. Ẹ jáde sọ́wọ́ ire ni o. O ò ní jáde sọ́wọ́ ikú o. Ìjáde láàárọ̀ yìí. O jáde sọ́wọ́ ire ni o. O ò ní jáde sọ́wọ́ àìsàn. Agbẹ́ndá ò ní yọ gbẹ́dá o. Àdúrà tó gbà yóò ṣẹ fún ọ. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Jésù Olúwa wa. Àmín àmín àmín. God bless you. Thank you for being here.